ajayi olùṣọ́ genesis àti láre atóríṣe gbéná wojú ara wọn. tí àwọn àgbààgbà inú ìjọ sẹ̀lẹ̀ àti kérúbù kò bá tètè dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin olórí ìjọ sẹ̀lẹ̀ tó wà nílùú èkó ìyẹn ìjọ genesis àti ìjọ kérúbù tíyà àjàyí jẹ́ olórí rẹ̀ àfàìmọ̀ kí ọ̀rọ̀ náà má da ìjọ méjèèjì yìí rú pẹ̀lú àwọn ohun tí olùṣọ́ genesis sọ lọ́sẹ̀ tó kọjá. olùdásílẹ̀ ìjọ sẹ̀lẹ̀ tó ń jẹ́ genesis ìyẹn olùṣọ́ ọládélé ògùndípẹ̀ sọ jáde lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún pé ìyá kan tí òun forúkọ bò láṣìírí nínú ìjọ kérúbù kì í ṣe abiyamọ tòótọ́ ó ṣàlàyé pé ìyá yìí fún olóògbé babatunde omidina ìyẹn bàbá sùwé lówó lásìkò tó ń ṣàìsàn bẹ́ẹ̀ ni ìyá yìí ti ran ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ ó wá sọ pé ìyá náà kò yọjú sáwọn mọ̀lẹ́bí òun lásìkò tóun wà lọ́gbà ẹ̀wọ̀n rárá olùṣọ́ genesis tí kò dárúkọ ìyá náà ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn ti mọ̀ pé ìyá esther abímbọ́lá ajayi ló ń sọ nítorí ìyá yìí nìkan ló fún olóògbé bàbá sùwé ní mílíọ̀nù mẹ́wàá lásìkò tó ń ṣàìsàn tún sọ pé alàgbà ìjọ kérúbù obìnrin tó ń sọ nípa ẹ̀ jẹ́ ọ̀dájú abiyamọ. ó sọ pé ìyá náà máa ń rán òun níṣẹ́ bó ṣe wù ú ni àti pé òun ló kọ́kọ́ ṣọ́nà fún ìyá yìí lásìkò tó fẹ́ dá ìjọ sílẹ̀ pẹ̀lú ìbínú ni olùṣọ́ genesis ṣe sọ pé ọ̀dájú abiyamọ ni ìyá ajayi ó tún wá ya òun lẹ́nu bí ìyá yìí ṣe sọ pé òun wà nínú ẹgbẹ́ awo èyí tó túmọ̀ sí pé ìyá fúnra ẹ̀ wà nínú ẹgbẹ́ awo olùṣọ́ genesis ti kò dárúkọ ìyá yìí nínú fídíò tó wà lórí ẹ̀rọ ayélujára tó ti sọ pé àìmọye àṣírí ìyá àjàyí ló wà lọ́wọ́ òun àfi bí ọ̀gbẹ́ni lánrẹ taríba ẹni tí àwọn èèyàn mọ̀ sí atóríṣe náà ṣe bọ́ síta tó sì sọ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni olùṣọ́ Genesis sọ bẹ́ẹ̀ ni yóò dára kí olùṣọ́ náà lọ bẹ ìyá Àjàyí. atóríṣe sọ pé ìyá yìí kọ́ ló rán Genesis lọ sọ́gbà ẹ̀wọ̀n fún ìdí èyí kì í ṣe dandan kí ìyá náà lọ yọjú sí i nígbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n. ṣé o gbogbo àwọn tó rí ohun tí olùṣọ́ Genesis sọ ni wọ́n bó ṣe fi ẹ̀hónú rẹ̀ hàn bẹ́ẹ̀ làwọn mìíràn sọ pé kò yẹ kí olùṣọ́ sọ̀rọ̀ sí ìyá náà bẹ́ẹ̀ lọ́pọ̀ ti ń sọ pé kò sí ọ̀rọ̀ nínú ohun tí atóríṣe sọ pé kí olùṣọ́ lọ bẹ ìyá Àjàyí rárá. ju gbogbo ẹ lọ ìyá Àjàyí kò fèsì sí ọ̀rọ̀ yìí títí tí a fi ṣàkójọpọ̀ ìròyìn tán lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n tí olùṣọ́ Genesis ti sọ pé òun ṣetán láti fún ìyá tí kò yọjú sóhun wọ̀lé sí ọ̀rọ̀ ẹ̀ ìyẹn tó bá jáde láti wá fèsì sáwọn ohun tóun sọ náà.